لمن كان يرجو الله واليوم الآخر فذكر الله وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم ما تركت شيئا يقربكم إلى الجنة ويبعدكم عن النار إلا أمرتكم به وما تركت شيئا يقربكم إلى النار ويبعدكم عن الجنة إلا نهيتكم عنه وهذا قول الله ورسوله يبين لنا أن النجاة هو الرجوع إلى الله سبحانه وتعالى في كل مشاكل التي قد مضت والتي ستأتي والتي نحن فيها ونسأل الله سبحانه وتعالى أن يجعلنا من أهل الله ومن أتباع رسوله صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى الله بات wa ta'ala huwa alladhi abqana ala dinihi wa ala sunnati rasulih òun lọ́ba tó ṣe wa kù lórí ẹ̀sìn ẹ̀ àti ní orí ìlànà ànábì rẹ̀ sallallahu alayhi wa sallam wa kullu khayrin ma qad dalla alayhi al-Qur'an wa sunnah gbogbo tó ń jẹ́ orin nílé ayé àti lọ́run alukur'an àti sunna lọ́bi sallallahu alayhi wa sallam ó ti tọ́ka sí. ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir ṣé ọba tó dá yín ọba tó dẹ̀dà kò mọ̀ nípa ẹ̀dá ni ọba tó ṣe pé huwa lafi alkhabir ọba tó jẹ́ pálá lóye olóye ni ló fi jẹ́ wípé ànábi sallallahu alaihi wasallam ọlọ́run ní gbogbo tó ń jáwò kọ́ ṣe rere ó ń bẹ lára ẹ̀ fún wa ọlọ́run bá ti jẹ́ kó yé wa nínú ọ̀rọ̀ tá ànábi sọ wípé nǹkan kan wà tó jẹ́ wípé ó máa ṣe wá lóore tá jẹ́ ká wà lùjọ́ náà àyàfi kánábi ti pa wá láṣẹ pé ká ṣe gbogbo tó bá jẹ́ pé tá a bá ti jìnnà sí a ṣe sábàbí wípé ká wà lùjọ́ náà ànábi sallallahu alaihi wasallam ti kọ̀ fún wa gbogbo tó lè gbé wa wọná ànábì ti kọ́ fún wa gbogbo tó lè jẹ́ sábàbí ká má wà lùjọ́ náà ànábì ti kọ́ fún wa ló fi jẹ́ wípé àlùfàlàhù kó la àlùfàlàhù ti báyìí gbogbo tó ń oríire pátápátá ó wà bí máa tẹ̀lé ànábì sọ̀nà lọ́hù ààrẹ ìwọ̀ ẹ rí àlẹ́sìláhù nínú ọ̀nà gbogbo tó jẹ́ àdánwò ilé ayé àtọ̀dọ̀ ọlọ́wọ̀n ọba ni màá ti ń wa wàhúwa kọ́dàrú nínú àkìdárì náà àdánwò láyé ó jẹ́ nínú àwọn kádàrà tí ọlọ́run bá máa fi ń dán ẹ̀dá wò yẹ̀bùtẹ̀lì ọlọ́run bá máa fi ń dán wọn wò ni o ọlọ́run ní alladhi khalaqa al-mawta wal-hayata liyabluwakum ayyukum ahsanu amala ó ní ọlọ́run ọba tẹ rí rẹ òun lọ́ba tó dá ikú òun lọ́ba tó dá ààyè kó lè máa fi dán yín wò pé nígbà tí èèyàn kan bá kú lẹ́gbẹ̀ẹ́ ṣé wọn náà àtàkà rẹ̀ tají torí pé wọ́n wà láyé àwọn kan ti kú ṣé wàá tàkàrà ẹ̀ ronú fìlìmọ́ òtù síkìrọ̀ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àlewọ̀sálà ó ní níbi kúta rí yẹn ìrántí tó ju ikú lọ kò sí. gbogbo àdánwò tá a bá ń bẹ́nu ẹ̀ àti tí à ń sá fún sáàfẹ́ kó ṣẹlẹ̀ sí wa àti tó ti lọ kò fẹ́ tó lè gbani kó ń bẹ̀ àyàfi ọlọ́wọ́n ọba. tí a bá ń fi ọ̀nà àbáyọ àyàfi ká sọ́dọ̀ ọlọ́wọ́n ọba àlekèọ́lá. ìnáni ìsáná la yàtọ̀ kọ gbogbo ọjọ́ tóun náà bá ti rí kóun jẹ́ nǹkan láyé kò tẹ́ tó lè mú mọ́ gbogbo àwọn tó dó lórí wa léèrè àrídá wọn nítorí pé kí ni wọ́n ti ṣe kí ni ìsáàbùnà ò wọ́n ti rọrọ̀ wọ́n ti lọ́lá wọ́n ti wà nípò ńlá gbogbo wa náà ta wà lẹ́yìn lẹ́yìn tá a bá débi tí wọ́n wà yẹn ọ̀gọ̀rọ̀ wa bọ́ ṣe ń ṣe ẹ̀ láṣẹ máa ṣe ló fi jẹ́ wípé tí gbogbo wò bá ṣe tán láti yí padà nǹkan kan ní yí padà ilé ayé tó dàrú yìí ọlọ́run bá jẹ́ kó yé wa pé gbogbo tó ń dẹ̀ sí láà sababu ìyẹ́dì náà ó sì máa ń jẹ́ sábàbí àdánwò àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn ni wọ́n máa ń fà. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ọlọ́ni ìbàjẹ́ ó gborí ilẹ̀ ó okpori òkè ó oke odò kí ló fà á bima kasabat aydin nas ohun táwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn fọwọ́ fà ló fà o tọ́ba ní ilé ayé bàjẹ́ nàìjíríà ò dáa àtàlósọ fún ni ò wọ́n bá sọ pé amẹ́ríkà à àwọn aráàlú ni wọ́n jẹ́ kó à. àwọn aráàlú bẹ̀ ni wọ́n jẹ́ kó dá torí wípé àwọn nǹkan wà tó jẹ́ pé tìlú bá fẹ́ èèyàn gbọ́dọ̀ mójútó mójútó nínú ìlú kan bá bá mójútó fi kẹ́ wa. bọ́rọ̀ bá lọ́hùn mẹ́fẹ́lẹ̀ ọlọ́run lòun fi àpèjúwe ìlú kan lélẹ̀ fún yín kanet aminatan ìlú ìjẹ́nu kan tọ́nà ọba fi lọ́kàn balẹ̀ kanet aminatan ìlú tó ní security ni mùtùmọ̀ innatan wọ́n ní ìfọkànbalẹ̀ yàtí harifu harikuli makan rọ́kọ̀dàn ọlọ́ọ̀bá ní àrísìkí tó pọ̀ ó máa ń wá láti gbogbo àyè bá wọn ni tẹ́ bá wo nàìjíríà gbogbo tó ń jẹ́ west africa countries yìí ọ̀gọ̀rọ̀ nǹkan tó bá produce ìlú wọn ohun tó máa ń wọn ni pé káwọn gbé wá nàìjíríà wá tà tòrọ́ pé nàìjíríà ni ọjà wà báwo ọ̀yọ́ bá wá ọjà gidi ní gbogbo west africa pé wọ́n fẹ́ rà wọ́n á ní ẹ lọ sí lagos island ẹ lọ sí èkó òdùmọ̀ta wọ́n ti wá ń bọ̀ àwọn náà tún kó nǹkan wá yàtí harry kuhani kó lè lọ gáàsì tí wọ́n bá sọ pé ìlú tó ṣe importation jù pé àwọn nǹkan téèyàn ní bùkátà sí àìmọye àwọn other countries ní africa yìí ni wọ́n ti máa ń wá lọ́ máa ń wá ra ọjà bí táwọn ọmọ nàìjíríà náà kó ọjà lọ sílùú wọn tó rọ́gbà pé tẹ bá fẹ́rẹ̀ anything technology nàìjíríà ló wà tẹ̀fẹ́ra ìtò wà òkè tó dẹ̀ jẹ́ dínwó nàìjíríà yìí ni gbogbo ọ̀nà téèyàn fi ń ṣe àrísìkì gbogbo ẹ̀ lọ́nà ọba àdékè ọlá fún wa tí wọ́n bá ń sọ àwọn ìlú oríṣiríṣi ìkànnà àwọn ọmọ ìyá wa dáadáa tájọ́ ń sọ̀rọ̀ bí lánàá wọ́n sọ̀rọ̀ Hollandia àkọ́ni àbí ti Holland gbogbo tán ní bẹ̀ kò ju agriculture lọ ìlú àgbègbè táwa wà yìí oko gbogbo ẹ tó bá ti mọ̀ ń pa ìlú kò sínú ìlú ìdí òní hù. yàtí àmì gbogbo ta ní bùkátà sí lọ́nà ọba wà á dá kó lè máa àjùmọ̀ kò tẹ́yìn ọmọ nàìjíríà bá fẹ́ ka ìdẹ̀ra tó náà bá ṣe fún ẹ̀ nílé ká láíláí ẹ̀ nílé ká ṣé oore natural resources la fẹ́ sọ ni àwọn nǹkan àlìmọ́ọ́nì ilẹ̀ ṣé epo lẹ fẹ́ sọ ni tí wọ́n bá ń sọ̀rọ̀ epo tó dáa jùlọ lágbàáyé epo nàìjíríà ní nọmba two tó bá ń sọ̀rọ̀ ìlú tó lépo jù lágbàáyé tó bá ka márùn nàìjíríà wà ní wọn tó bá jẹ́ pé pa gold lẹ fẹ́ sọ ni àwọn ìlú kan wà gbogbo táwọn ní ojú gold nìkan lọ wọ́n dẹ̀ ń gbádùn ní ìlú wọn nàìjíríà ta wà nínú àwa náà ní góòlù ẹ wo ní katsina mẹ́yẹn kọ́ ni wọ́n wá góòlù ń bẹ̀ ni níbọ̀ tó máa sọ bóyá ọ̀ṣun pèsè náà ni wọ́n láwọn náà ti ní góòlù jọmọ́ kí lẹ fẹ́ sọ pé àlùmọ́ọ́nì tábà tó wá sọ nípa human resources ọpọlọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò fẹ́ sí aspect ìmọ̀ kan láyé tí ò jẹ́ wípé ọmọ nàìjíríà gbégbé orókè tẹ bá ń sọ nípa àwọn dókítọ̀sì lágbàáyé ni tẹ bá ti déta wọ́n lè má ṣe dáadáa lónìí ṣùgbọ́n tẹ bá déta bí wọ́n bára wọn ní ẹ̀yìn ilé environment ẹ̀ wá ní wọ́n wá sọ fún ọmọ nàìjíríà ni wọ́n ń ṣe dáadáa jù àwa ta ti ẹ̀wá lè kéwù bí èèyàn kan bá wà níbi tí ó jẹ́ wípé ó ń trọ́ọ̀bù kò ní rìsọ́ọ̀tì gidi ẹ jẹ́ pé láǹfààní àti lọ sí Saudi ẹ̀ tó ní sin class àwa ti pé gbogbo tó máa fi jáde ìntìyàn èèlà màá ní ṣé lákà ìlà fẹ́ sọ fáà lélẹ̀ ẹ wo àwọn oríṣiríṣi èèyàn nàìjíríà tí wọ́n láwọn ṣe mọ́tò ẹlòmí àló ń ṣe ẹ kọ́pítà àforíṣiríṣi nǹkan táwọn èèyàn ń ṣe ṣé ń pọ̀ ọ̀rọ̀ internet facilities ni lẹ́fẹ́ rọ́mọ nàìjíríà fẹ́yìn ni yàtí àrísù hàmì kó lè màkàn gbogbo tó ń diárì sí kí ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba máa ń darí ẹ̀ sílùú wọn ẹ wo àwọn táǹpẹ̀ China lélẹ̀ ṣé díẹ̀ ni wọ́n fi gbé ara lé nàìjíríà ni nípa pé gbogbo ọjà táwọn bá ta àwọn ṣà ń kó lọ nìkan àwọn kó lọ nàìjíríà kò sọ́jà àwọn tó kù sí amẹ́ríkà lẹ́fẹ́ sọ ni gbogbo àwọn nǹkan yìí sì ní àǹfààní ló jẹ́ fún wa wọ́n ọjà wọlé ṣùgbọ́n gbogbo ìdẹ́ra tọ́nà wá ẹ̀dẹ́ èèyàn wa ní hírọ̀ da ìdẹ́rẹ́ eléyìí tó fojú àbí tí ò hàn tẹ bá ń sọ nípa weather condition ni ìkẹtọ́nà ọba ti fún wa nàìjíríà ò ṣe kékeré tẹ bá jẹ́ pé àsìkò ni a ní àsìkò oye ni a ní ní Dubai táwọn òpin tí gbogbo abẹ́ lọ lé ní wọ́n ní bẹ̀yẹ ẹ̀ẹ̀kan lójú máa ń rọ láàrin ọdún márùn-ún tójò bá ní àsìkò yìí báyìí ọdún márùn tó ń òjò lè má ń torí pé kí ni wọ́n ṣe déédé láàrin ara wọn ṣùgbọ́n wa ń bí bàkàfàrọ́ di ánìhùnmílà ọmọ ní ṣùgbọ́n wọn mẹ́rin nàìjíríà wọ́n ṣe aláìmoore sídẹ̀rọ ọlọ́wọ́n ọba àlékiọlá kófòrò nẹ́ẹ̀mà ìjẹ́ aláìmoore ọlọ́wọ́n ọba àlékiọlá ní máa yẹ kó àánú wọn bí àdábìkù ìjàkárùtùm wà àmàǹtùm kí lèmi ọlọ́wọ́n bá fẹ́ fìyà jẹ yín fún tẹ bá ti ń dúpẹ́ tẹ ẹ̀dẹ̀ gbà mí gbọ́ ibi ta fi fẹ́ẹ̀lì nìyẹn à ń dúpẹ́ lórí ìtọ́nà ọba ṣe fún wa a sì ní ìgbàgbọ́ pé ibi àti ìní ọlọ́run ló máa ṣe fún wa ibi ta fi nìyẹn oníkálukú kò sí ìtó kò sí ìtó ló ń bá káàkiri han ata ọlá sọ wípé mo ṣàkáàtò mo fẹ́ ní ti mo fẹ́ ní ti ló ń do oníkálukú láàmú hata tó mo lè mọ kọ́ lẹ́gbẹ̀rẹ́ tó fẹ́ ṣògùn owó tó lọ ṣògùn owó látara bẹ́ẹ̀ á pàdé kú mo fẹ́ ní ti mo fẹ́ ní ti olówó ní mọ́tò tó ń sá gbogbo eré lórí fóònù ó gbọ́dọ̀ kọ́kọ́ dé bus stop láti gbèrò mo fẹ́ ní sí mo fẹ́ ní sí mo fẹ́ gbèrò sí tó fi lọ lásìdẹ̀tì jọmọ́ mo fẹ́ ní sí mo fẹ́ ní sí ẹni tó jẹ́ manager company tí ò dúpẹ́ fọ́nà ọba lówó pé àfikà wọn gbẹ̀mí md yẹn kóun náà bá lè gmd lórí kó lè pọ̀ sí ni fàtàfàrọ̀ ti anìhùnmílà ọlọ́run ní àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn wọ́n wá bẹ̀rẹ̀ sí iṣẹ́ àìmoore sọ́nà wọn bá lékè ọlá wọ́n bẹ̀rẹ̀ sí iṣẹ́ aláìmoore tí ẹ bá wo ọmọ nàìjíríà mọ́hàrọ̀ ìfàsádù fi lè bá mi wà lè má ṣe ní ma kátàbà áìrì náà ìbàjẹ́ ti kún gbogbo àyè pátápátá gbogbo àwọn kọ́nà pátápátá àti gbangba àwọn ilé aṣẹ́wó ni ilé ọtí ni ilé ìmúkúmu ni ọlọ́niwa ilẹ̀ ọ̀tọ̀ mọ́ọ́dì náà ọlọ́ni tẹ bá ti dé pẹ̀lú ìyà pẹ̀lú ìṣẹ́ náà àwọn náà bá máa gbé ìyà wá fún yín gbogbo ilé tó ń ṣẹlẹ̀ sí wa yìí ẹ má jẹ́ ká blame gọ́ọ̀mẹ̀ntì kan ẹ má jẹ́ ká blame èèyàn kan jọ̀mọ́ fàlúùmù àrùnfúsàkù ìbìlìsì tó já gbogbo ẹlẹ́ ìṣù ó ní fàlúùmù àrùnfúsàkù kó ní kálukú yín máa búrẹ̀ ìwọ náà búrẹ̀ sọ fún rẹ̀ pálá ìjà ni ẹ wá wo bí tó ti ń ba nàìjíríà jẹ́ kò sí èèyàn kan ní wa tó bá ní ríá àfà wá ìsàfà ìjà rẹ̀ tí ò ní níbi tó ti ń ba nǹkan jẹ́ jọmọ́ ìwọ tójú òórọ̀ tó ń ja ilẹ̀ sínú gọ́tà tó ní kójú òórọ̀ bàtẹ̀jẹ́ ni ìwọ náà wọ́n náà ń ba nàìjíríà jẹ́ ìwọ tí wọ́n gbé iṣẹ́ fún ẹ ní local government ìwọ náà tó jẹ́ pé ńgbà tí nepa wá tó fẹ́ jáná yín o fún ní bribe five hundred naira ìwọ náà wà ní ẹ tó ń ba nàìjíríà jẹ́ ẹ ráwọn ọmọ nepa tó máa ń gbé òkú káàkiri yẹn tí wọn bá rí àwọn èèyàn máa fún wọn lówó ni tọ́wọ́n náà bá ti wá wọn ní gba bribe wọn ní béèrè mọ́ nígbà tẹ́ ẹ bá ti máa fún wọn tọ́wọ́n bá ti wá béèrè wọn á ti jẹ́ wọn bí iṣẹ́ ẹ tó yẹ kó sanwó náà òun náà sanwó tó yẹ kó san tí ó bá ti wá di pé kò sí ná àwọn èèyàn náà wá agitate fún pé kí là ń sanwó fún ṣùgbọ́n nígbà táwọn èèyàn ti wo pé a máa pè fún ìwà náà oníkálukú ló ti bàjẹ́ nàìjíríà buhari ò lè ṣe nàìjíríà láíláí one thousand buhari ò lè tún nàìjíríà ṣe torí wípé kí ni ó ní we are fighting corruption and corruption is fighting back èèyàn mélòó ni corrupt nàìjíríà lọ́wọ́ sí ṣáwọn àfa àmọ́ṣáláṣí lẹ́fẹ́ ni wọ́n corrupt ni àìmọye àfa ti lé àwọn èèyàn jìnnà fẹ́ sìn látara ìwà burúkú ṣé pásítọ̀ churches jẹ́ fẹ́ẹ́ ní wọn corrupt ni nígbà wàhálà ń ṣẹlẹ̀ tẹ́mi ń sùn àfa mélòó lẹ rí gbòòrò kó wá máa báwọn èèyàn sọ̀rọ̀ kó máa pẹ̀sì sí wọn ní pásítọ̀ mélòó lẹ rí gbòòrò kó wá máa ṣe wáàsí fọ̀rọ̀ yàn ìgbà tó ti wá dẹlẹ̀ bí Buhari sọ̀rọ̀ tán ẹ̀ wá ṣẹ̀ máa rí kọ̀ọ̀kan ní wọn torí pé ọ̀rọ̀ tó sọ yẹn àfi bí ìgbà tó jẹ́ pé Ọlọ́run bá sọ òjò òkè kalẹ̀ gbogbo àwọn kan tó ti le Ọlọ́run sì mú wálẹ̀ ohun tó jẹ́ olórí nìyẹn kọ́nà kó ṣe wá lólórí dáadáa ìjà akọ̀ǹfàṣẹ́ kò lè náà ẹ̀ fàtàbà ìyálò ọlọ́run tí èèyàn kan bá gbé ìròyìn aburú wá báyìí ó tó da ìlú wa lè ní àwọn nǹkan yìí lọ bíi mẹ́rin àkọ́kọ́ òun ni àbòsí láàrin ara wa ìyẹn ló ń ba nàìjíríà jẹ olórí ń ṣàbòsí ọmọlẹ́yìn náà ń ṣàbòsí ẹlẹ́ẹ̀kejì òun náà ni ó tọ́nà ọba àlékè ọlá sọ fún wa pé wáyé ló lè kó lè hó mẹ́ta ìlú mẹ́ta ẹgbẹ́ ọlọ́run ọba kó máa bá gbogbo àwọn abúnilẹ́yìn ẹni àti abúnilójú ẹni ìyẹn ni hate speech tẹ bá wo gbogbo everywhere lẹ́yìn ṣe táwọn èèyàn bá ń bára wọn sọ̀rọ̀ lórí láì kò tiẹ̀ sáànú kò sápọ́nlé kò síkẹ́ rárá léèyàn kan bá ti sọ̀rọ̀ kan báyìí àwọn tó kù àfi èpèlé ni a máa ṣépè fáwọn olórí bẹ́ẹ̀ bá ti ṣe ń ṣépè fún wọn ẹ máa ṣe dáadáa wọ́n ní tó bá nawọ́ kan sí ọmọ làkejì ẹ mélòó ló nà sílẹ̀ mẹ́rin bó bá ti ṣépè pé kò lè ní dá fún pírẹsidẹ́ǹtì nàìjíríà ó ti ṣépè fáwọn tó jòbí tó bí wọn gan náà tòró bí kan ni pírẹsidẹ́ǹtì ó ti tẹ́ ìpè fúnra ẹ̀ ó ti tẹ́ ìpè fún gbogbo àwọn nǹkan tó wà ń sàkáyé ẹ̀ ó dà gẹ́gẹ́ bí ẹ tó sọ pé à ìwọ onímọ́tò ìtòlẹ̀ ní dá fún ẹ wà á dẹ̀ lásídẹ̀ǹtì ni nígbò wa lásídẹ̀ǹtì ọ̀nà lè ní kẹ́ bí ẹ̀kan wà bí tó àbí kásídẹ̀ǹtì yẹn tẹlẹ̀ sígbà tí kan nú àwọn ẹbí àwa nù ẹ̀ ló fi jẹ́ ń pé ọ̀rọ̀ wa ó gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ rere wa kúlù kọ́ọ̀là ìṣẹ̀dídà ọlọ́run ni ẹ máa sọ̀rọ̀ rere nínú tó ń ba nàìjíríà jẹ́ àti gbogbo àgbáyé nìyẹn àzólòmù àbòsí àlẹ́síbà tó wà nàìjíríà ká máa sọ̀rọ̀ ara wa láyìídá ká máa jẹra wa lẹ́yìn nínú tó ń ba jẹ́ alọ́kọ́bàrù àtẹ́yì òun náà ni fake news ẹ wo gbogbo wàhálà tó ṣẹlẹ̀ sí ló fi jọmọ́ fake news ni o àwọn nǹkan tó ń bà ní wa jẹ́ òun làwọn eléyìí a gbọ́dọ̀ mójútó a ti rí pé gbogbo wa la lábòsí ọlọ́ni tó máa wọ́n fún ẹni kìtà lẹ́bí iná sọ̀fà iná mi náà ìdá ìdìlẹ̀ ọlọ́run láwọn tá a fẹ́ la fún ìdíra wa àwọn tá a ti àkẹ́ la fún ní Qur'an ọlọ́run nípa nínú nígbà wa ka Qur'an sí bí àwọn èèyàn ń bẹ́nu àwọn èèyàn bọ́ọ̀lì mo lè lọ́ọ̀fì ó ń bẹ́nu ọmọ Nàìjíríà alábòsí pọ́nbélé wa mí ni hù mo kò ló ti bẹ nínú wọn àwọn tó dúró déédéé bí nàìjíríà ṣe bàjẹ́ tó yìí a sì láwọn èèyàn dáadáa gbogbo ọmọ nàìjíríà lè yàn dáadáa níbi ọ̀rọ̀ tóníkálukú bá sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n sọ pé jọba ṣe dáadáa ṣẹ̀mẹ́fẹ́ ni wọ́n lọ́dọ̀ àwọn èèyàn wọ́n dẹ̀ wá padà wọn hàn lọ jalè káàkiri nígbà tí àwọn àfáà tó ń kí protest tó dé náà ti pariwo fáwọn èèyàn pé Islam ò fààyè gba protest o nínú Islam ẹni tí ò bá ìmọ̀ tẹ́lẹ̀ kó mọ̀ láti ìsìn tó mọ̀ láti àlùmọ̀ ìyá ọmọ ìdè nàìjíríà nàìjíríà ọlọ́run máa fi wá tó bá dọjọ́ pé di àdìkíyàmọ̀ ìwọ náà tó bá wọn kọ̀ọ̀kan lórí Facebook tó bá rọrùn kó lọ delete ẹ̀ tó bá wọn fi support protest Islam ò gbà láyè rárá ọlọ́run ní alàyà àlàmùmọ̀nà kọ́lákọ̀ ṣé ẹni tó darí ọmọ yìí ni ọlọ́run mọ̀ pé mí ni òun mí ń kò mo kò tẹ́sì àwọn olùdáṣe déédéé wà nú yín wà mí ni òun rọ́ọ̀lì mo lè náà sí ọlọ́run mọ̀ páwọn alábòsí wà nú yín gbogbo tó jẹ́ protest pátápátá táwọn ọ̀yọ́ ṣe pa fẹ́ protest against ìjọba lágbàáyé ẹni ọwọ́ tó padà já sí ó máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú pé peaceful protest ni ó ti ṣẹlẹ̀ nígbà yí ànábì sallallahu alaihi wasallam nígbà tí wọ́n fẹ́ jagun ṣètò wà lọ báwọn èèyàn báyìí pé èmi mo máa wà pẹ̀lú yín dìgbàdìgbà wọ́n ti jọ plan gbogbo ẹ̀ wọ́n wá dé ojú ogun wàhálà ṣẹlẹ̀ ọlọ́run bá wá sọ àwọn màláìkà kalẹ̀ ọlọ́run sọ àwọn àyà kalẹ̀ kí ló ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ jọmọ́ bá sọ wípé ìmì àrọ̀ máa là àtàrọ̀ mi fojú rí báyẹn ní o. ìní àkọ́ọ̀bùlọ́ èmi ń bẹ̀rù ọlọ́run ṣètọ́ bá sápò láàrin wọn àwọn màláìkà bá fi ìyà jẹ wọn ẹ wo gbogbo àwọn tọ́pẹ̀ sẹ́líbrétì olórin ni eléré ni tí gbogbo wọn pariwo nígbà tó ṣẹlẹ̀ jọ mọ́ àyè tútù òun òun fọwọ́ pa òun lórí báyìí pé òun wà ọ́ tẹ́pà gbogbo tó ń ṣẹlẹ̀ yára òun ò gbé mọ́ fọwọ́ pa òun àwọn sì ni wọ́n já fìdí náà ilẹ̀ o àwọn lèṣù tó wà behind ẹ̀jọ̀ wọn ọlọ́mọdé ọ̀nì ọ̀nì sọ̀rọ̀ tó bá fẹ́ dẹni mímọ̀ láyé jáyapa táwọn èèyàn bá sọ wípé ọ̀nà bí la fẹ́ gbà ìwọ́n sọ pé mi ní gbàbẹ̀ àfáàtò lóhùn gbà bí yẹn torí ìwọ nìkan ló máa wà mẹ́. àìmọye ẹlòmíì tó fẹ́ jèrè popularity pé á ohun tó ń tẹ̀lẹ̀ òun náà fẹ́ popular ó fẹ́ sọ̀rọ̀ bọ̀ tí ló padà lídìí wọ́n máa ń kọ́ta nà nọ́ọ̀sì ọlọ́run lẹ́nikẹ́ni tó bá pa ẹ̀mí kan ṣoṣo tí ó ṣe kóṣẹ̀ fàkà ánàmà kọ́tàlà náà sàjẹ̀nìyà àwọn ẹ̀mí tó kú yẹn gbogbo ẹ tó sọpọ́ di protest ọlọ́run máa bí wọ́n jọ̀dọ̀ èdè àdìsí àmọ́ ń pa ẹ̀. tẹ́lómi bá fẹ́ sọ̀rọ̀ ánìtì nǹkan bá fẹ́ da ó gbọ́dọ̀ tẹ̀jẹ̀ sílẹ̀ ẹ̀ẹ́ nígbà Fáṣọlá dẹ́kọ̀ tó ń wo gbogbo oríṣiríṣi torí wọ́n fẹ́ kọ èpè lóníkálukú náà ń ṣẹ́ fún ta ló sọ bẹ́ẹ̀ fún yín kò di dandan kí nǹkan bàjẹ́ ká tó tún ṣe jọ̀mọ́ wala tufsidu fil ardi ba'da islahiha ọlọ́ọ̀lọ́lọ́ ti tún orílẹ̀ ṣe ẹ má bàjẹ́ o àwọn èèyàn wá ń balẹ̀ jẹ́ slọ́ọ̀tì tó wà ń kọ̀tún kí ló ṣe fún wọn jọ̀mọ́ ṣé gọ́ọ̀mẹ̀ntì ló ní fún fájà tó wà ń kọ̀tún ṣé gọ́ọ̀mẹ̀ntì ló ní samsung office tó wà ní shop tó wà ní bọ̀dé thomas ṣé fásọlá ló ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́lú ìbàjẹ́ ló fi jẹ́ pé tọ́nà ń sọ pé ẹ má ṣe é ọlọ́run nímọ̀ jù wá lọ ọlọ́run ẹ má ṣe protest ara wọn àpá kódà arínú wọn tó sọ pé fifty evidences to support protest in Islam látijọ́ tí wàhálà ìdí ṣẹlẹ̀ jọ mọ́ kò bá sọ̀rọ̀ mọ́ àwọn ọ̀wọ́n ń béèrè pé lágbájá tó sọ pé protest kó sọ̀rọ̀ ìdájì ni mo fẹ́ rí post ẹ̀ pẹ̀lú sugohad ambiguity ìrújú báwọn èèyàn ṣe rí nìyẹn ó yẹ ká kẹ́kọ̀ọ́ jọ mọ́ ẹ wo bí síríà ti jàlé aláwọ̀ ọ̀rẹ́ dáadáa aláwọ̀ àfà dáadáa tí wọ́n pé síríà tí wọ́n tẹ̀lé síríà tó lọ kẹ́kọ̀ọ́ síríà ìlú tó dùn ní síríà ṣùgbọ́n jọ mọ̀ kí ló jàlé ni ẹ yúlẹ̀ ẹ̀ níbọ̀ kí ní kan bọ̀ ìlú wo lọ lọ tó tòrò níjọmọ́ wọ́n ti wà wọ́n wà ní síríà ẹ rí ibi tí Libya délé ní níjọmọ́ Libya tó jẹ́ wípé à jámínọ́tì ìpèrè kíyà lọ́ ń pè African Paradise òun ni Libya ibo ló wà lé níjọ mọ́ iraq dà lẹ́mí pakistan dà afghanistan dà ẹlòmíì ò mọ tó ń jogun ọlọ́rọ̀ ra fi hàn wá díẹ̀ báyìí nígbà táwọn ọmọ fẹ́ lọ rẹ jara ìwé jura lálànà wọn ò rí kankan rà lọ́jọ́ mọ́ àti bí ìjẹta àwọn tó fẹ́ ra pọ̀ mọ́ ò pọ̀ mọ́ rà mọ́ nǹkan kò ṣẹlẹ̀ àbí ni fa lọ́hù ìbáṣà ìjọ rìn tó ebi nǹkan àkọ́kọ́ tó lọ́ba fi ń dọ̀yọ̀ wò tógun bá dé nìyẹn wàlẹ̀ họ́ọ̀fì ìbẹ̀rù náà tún wá dé jọ̀mọ́ ta ni o má bẹ̀rù àwọn òtún wá sí ìgboro kò jẹ́ ká túmọ̀ bó ṣe ń lọ dáadáa jọ̀mọ́ ìbẹ̀rù lásán tẹ́rí tógun bá ń ṣẹlẹ̀ àwọn nǹkan ọmọ ẹ̀dẹ́ èèyàn máa ń pín sí ibi mẹ́rin tógun bá ń ṣẹlẹ̀ àwọn kan wọ́n wà lójú ogun báyìí tí wọ́n ń wo ìbọn báyìí ohun tó pa wọn nìyẹn àwọn kan wà ìró ìbọn ni àwọn á máa gbọ́ ìró ìbọn tí wọ́n ń gbọ́ yẹn ò ní jọ́ gbádùn fi ebi kún fún wọn ṣẹlẹ̀ pọ̀ tó wà lójú ogun gangan ebi yẹn sáfẹ̀ ni àwọn kan wá wà àwọn ń fi wọn wọn ò ní gbọ́rọ̀ kọ̀ máa fi ebi àti páyà ọlọ́run máa fi ránṣẹ́ sí wọn ni kò fẹ́ kí máa ń gbádùn tó gbogbo ọ̀gọ̀rọ̀ ló àwọn yorùbá náà máa sọ pé kí kí ó tiẹ̀ pín ṣe fe tó bá fẹ́ pín àpèjúwe bó ṣe máa rí lọ́nà wọn wá fi ma ba pé ẹ má bá wọn sọ̀rọ̀ kó pín o ohun tọ́nà ń bá so pọ̀ ṣẹlẹ̀ báwọn christian máa ń sọ dáadáa what God has put together no one should render it asunder káwárí christian kan náà kó máa sọ pé kí nàìjíríà pín ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ti takò báyìí ọ̀nà ni wa'tasimu bihablillahi jami'an wala ọlọ́run ní ẹ̀sọ́ kun ọlọ́run ọba ọlọ́run tó so yípo yẹ tó ẹ ẹ̀ gbọ́dọ̀ yapa kẹ́ni òkú rọrùn ni nígbà táwọn ọ̀yọ́ ti ń torí ṣiríṣi ọ̀nì ẹ̀wù gbogbo tó bàjẹ́ lánàá àti jẹta wọn ní property yorùbá ni ṣẹlẹ̀ pé àwọn yorùbá kọ̀ọ̀kan ti ń fi géètì wọn ni àmọ́ wọn ẹ̀ ń gbà ọmọ yìí ló wà bí àìlẹ̀ wọn ti ní sọ̀rọ̀ òun pé káwọn kan ló jẹ́ pé kò sí yorùbá àti yíbo ń bẹ̀ ṣó wá dá ká bára wa jà tá a bá bára wa jà báwo ló ti fẹ́ rí tẹ́lẹ̀ òye ìbá sọ wípé ẹ̀kọ́ tí ẹ máa ń lọ tọmọ yíbo bá kó gbogbo nǹkan gan nílé kó ìkúrò ṣé wọ́n rò pé ibi ẹ̀ ò ní pa ẹ̀ ẹlòmíà wò pé tó bá tiẹ̀ lọ àwọn ilé tó kọ́ yẹn àwọn ilé táwọn ẹbí títí ẹ kọ́ sọ́dọ̀ títí wọn kọ́ títí ẹni wọ́n wò ó ti wá fojú sọ ìyọ̀kan tí ò ṣe yorùbá lójú wò pé tó bá tiẹ̀ ṣẹlẹ̀ ilé ilé ìbá gbẹ́sẹ̀ lé tí wọ́n rò páwọn lé yẹgbọ́n máa ṣẹ́kù sí pé tó bá dé ni tí wọ́n o ti rí ìlú kan tó pín láìsí ogun rí ni jọ̀mọ́ ẹ wo Sudan nígbà tí wọ́n pín wọn sí Southern Sudan àti Northern Sudan láti nǹkan bí ọdún méje sẹ́yìn jọ̀mọ́ sí mẹ́jọ wọn ò máa gbádùn títí dé ni lẹ́yìn ìgbà yìí àwọn tó tún wá jẹ́ Northern Sudan àwọn tiẹ̀ gbádùn fẹ́lẹ̀ torí páwọn gangan ni méjọ ìlú àwọn tó ya lára wọn sáúdà yẹn ogun gbogbo ìgbà ní pé ta ló fẹ́ dolórí tòun fi jẹ́ pé ẹ má jẹ́ ká bá wọn lùlù pépé jọmọ́ kọ́nà ọba kó má pín wa kọ́nà fi tẹ̀ sí wa ní ọkàn ẹ wá rí jọmọ́ ní ṣókí àwọn nǹkan bíi mẹ́wàá kan wà tí ọlọ́run bá pè wá sákìyèsí ẹ̀ tó jẹ́ pé tá bá mójútó àwọn àdánwò tó bá wà yìí ọlọ́run bá ṣetán láti mú kúrò fún àkọ́kọ́ lẹ̀ tẹ̀sí yìí rò dáadáa bá ti sọ fún wa lé nǹkan oníkálukú gbọ́dọ̀ rẹ́ẹ̀dì láti yí padà kí ìwọ náà rò pé gbogbo ti ba nàìjíríà jẹ́ aburú wo ni ìwọ náà ṣe fún nàìjíríà kí ìwọ náà bẹ̀rẹ̀ sí tún ṣe ìwọ láńlọ́ọ̀dù báwo ló ṣe ń ṣe pẹ̀lú àwọn tẹ́nàǹtì ẹ̀ oríṣiríṣi ni làwọn èèyàn ń ṣe ìwọ tó jẹ́ tẹ́nàǹtì báwo ló ṣe ṣe sí láńlọ́ọ̀dù ìwọ tó jẹ́ ọmọ iṣẹ́ bí iṣẹ́ báwo ló ṣe ń ṣe wú ọ̀gá mélòó nu wa lẹ́yìn ló jẹ́ pé tó bá gbà síbi iṣẹ́ lẹ́yìn ìgbà tó ń sanwó oṣù fún kò ní tún máa wo pé business wo làwọn tún lè máa ṣe lẹ́yìn gbogbo business tó bá fẹ́ ṣe lẹ́yìn ẹ̀ tó níṣẹ́ tó bá jẹ́ pé ò lè sọ fún oníṣẹ́ pé à ah, yẹ́sà àwọn ọ̀nà kan wà tá a máa fi ń rówó lọ́fíìsì o ah, àti ìta máa fi ń rówó mú lọlé ẹ wá sọ fún ọ̀gá wa ní ẹ̀ tó bá yẹ àkòsí ah, láburú mbẹ àwọn máa ṣàjẹun ìyàwó á irú owó yẹn òtítọ́ dà láàlì mọ́ rẹ lọ́wọ́ nìyẹn ṣùgbọ́n gàwa ẹ sáré fọwọ́ bò ó à olè ni wọ́n ń pè yẹn yorùbá àwọn òwe kan wà tó jẹ́ pa gbọ́dọ̀ yọ kó ní dictionary wa ibi tá a ti ń jẹ la ti ń mu a ó ní lójú o omi tó ti ń jẹ ló ti ń mu sálárì kan fún ẹyẹ náà ló ń jẹ bẹ́ẹ̀ o tó bá ti kọjá sálárì yẹn olè ló ń jẹ bẹ́ẹ̀ ìwọ oníṣẹ́ ọwọ́ tọ́nu wá bá wọn tún pàṣẹ mọ́tò tó lọ rà tó wá rà ní three hundred naira tó ní three thousand naira lọ́ǹtà àbí wọ́n tó jẹ́ pé orí ọ̀kan sẹ́yìn ohun tí ò bàjẹ́ nu mọ́tò ló ti bàjẹ́ nǹkan tó ti wáyọ́ nu mọ́tò ẹlòmíì náà ní àmúdẹ̀ lálòkù kan three five lọ́ǹtà gbogbo eléyìí náà lọ́tà nígbà ba nàìjíríà jẹ́ nìyẹn ẹ jẹ́ ká máa wo àwọn olórí táwa bá ti dáa ọlọ́run bá ní kí ọlá máa jẹ́ káwọn náà dáa àwọn àfa ìsìn máa ń sọ pé ké pàtàkó nu ìwà ńlá alẹ́ ìkò wọ́n ní bẹ́ẹ̀ bá ṣe rí bẹ́ẹ̀ náà ló lórí yín ṣe máa rí toró lórí yín náà àárín yín ló ti jáde kéèyàn kan jáde mọ́ṣáláṣí wa lé ní kó di kánsẹ́lọ̀ àbí kíámà kí ló yẹ kó ṣe jọ̀mọ́ ìdírú àwọn dáadáa tá à ń sọ ìlú yẹ kó ṣe kó wá débẹ̀ kó ní bó ń ṣe jẹ kúṣe ṣé àwa máa sọ pé lórí òda àwa ni ká búra wa torí tó bá kú òun bẹ́ẹ̀ lọ́la ìyọ̀ kan ló wa náà ló kú lọ kó má jẹ́ pé tó ń ṣe òun náà lẹ́nu iná àti ṣe nínú àwọn nǹkan tí ìlú wa máa fi dá at-tawbatu ila Allah ọlọ́run sọ mi ìyẹn alákọ̀ọ́kọ́ yẹn pé inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ọlọ́run ò ní yí bùkátà yí padà kọ̀ǹdíṣọ̀ yẹn ọlọ́run ò ní yí padà àyàfi bẹ́ẹ̀ náà bá yí padà o nínú ta gbọ́dọ̀ mójútó jọmọ́ àtàwùbàtì ìlànà kátúbá kúrò bí ẹ̀ṣẹ̀ ẹ tó mu tí kó má mu sí mọ́ ẹ tó ń ṣàṣẹ́wó kó má ṣàṣẹ́wó mọ́ ẹ tó ń jalè kó má ṣe mọ́ ẹ tó ń ṣe ṣìnà kó má ṣe mọ́ ẹ tó ń parọ́ kó má ṣe mọ́ nínú ọ̀nà àbáyọ nìyẹn wàtúbù ìlànà ìjẹ̀mí àn ayyuhal mu'minun la'allakum tuflihun ọlọ́ọ̀lẹ́yìn onígbà tó òdodo à ẹ ronú pìwàdà ẹ padà lọ sọ́dọ̀ náà kẹ́ lè ṣorí ayé àti nínú ta gbọ́dọ̀ mójútó àdúà wal ilhahu fihi

ọgọ́rọ̀ awátájé lórílẹ̀ oúnjẹ tẹ́lẹ̀ mi máa jẹ fọ́dún mẹ́fà ti wà lórí ẹ̀ làwọn ọmọ lẹ́yìn ti gbọ́dọ̀ ṣọ́ra tí wàhálà bá dé kò ní pé kò ní lọ́dọ̀ wọn ẹ̀rí ọlọ́run ló mọyì àwọn olórí wa tó ti travel out pàápàá jùlọ jẹta ọlọ́run ló mọyì wọn jọ̀wọ́ bí wàhálà bá ṣẹlẹ̀ ní akínyé la máa ṣe ìyá rẹ̀ ẹ má jẹ́ ká bẹ náà ànábì sàlàsàlà ní látàrí alùmí kan àjá ipò ẹ má máa bẹ náà pé kógun tiẹ̀ ṣẹlẹ̀ ẹ má bẹ náà wọn fásitàlùmọ́hà amụma ọha ni ẹ máa bẹ lọ́hùn fún ẹni bá ṣẹlẹ̀ lójú ẹ̀rí amọ̀túmọ̀ ló ndụ fíìmù ní American fíìmù ní ẹ bá ń pè ó yàtọ̀ sí American show ni kò ń American film reality ni ogun máa ń bà ní jẹ́ ni ọlọ́run ní inna al-muluka fil

ó kú òun wà ká ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ jọmọ́ tó ń jẹ́ ọ̀pá àti Yorùbá ni tó ń jẹ́ bẹ́ẹ̀ DPO DPO a bàbá nìkan ni mọ́ṣáláṣí wa gbogbo àti balẹ̀ àyíbẹ̀ kọ́ ni bí nǹkan bá ṣẹlẹ̀ a DPO DPO DPO kọ́nà bá ṣàlékún dáadáa ọlọ́pàá wa àwọn ọlọ́pàá tọ́nà bá ní kí ọlọ́pàá wàláhì nàìjíríà ti jà kọ́lọ̀ ń ṣàlékún dáadáa wọn ọlọ́pàá tí gbogbo wa lè fọwọ́ sọ̀yà pé eléyìí ò ní gba bribe eléyìí ò ní ṣàbùrú báwa ṣe wá mọ̀ wọ́n yẹn gbogbo àwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ náà mọ̀ pé á ah, ah, irú ọlọ́pàá ti ẹ̀yìn kò yẹ sáúdí kó ti máa lọ ṣiṣẹ́ kọ́lọ̀ ṣàlékún wọn bó gbogbo wa rí ibi tá a bá ti ń ṣiṣẹ́ nìyẹn ká ẹ̀rí ni wọ́n ti ń gbé ni ẹ̀rí wọ́n fún Libya ni Gaddafi Gaddafi tó bá dárúkọ ẹ̀ tó jẹ́ pé àwọn olórí àgbáyé bá máa tọ̀ sára ó wá jẹ náà ọmọ kéékèèké wá fún káàkiri títì wọ́n wá ń gba lójú gba nímú o ń di ogun nìyẹn wàjà ẹnu àìsàtà àríhà àdìlà gbogbo ẹni ńlá sọ wọ́n dẹni yẹpẹrẹ wákàdáàlì kàyàpọ̀ ẹ má rò pé tán là ń fún yín o reality ni o bọ́n ti máa ń ṣe nìyẹn o tẹ bá gbọ́ mọ́ ti bẹ́ẹ̀ Nàìjíríà bá wọ̀ mọ́ ti máa ṣe nìyí nìyẹn àwọn tẹ́yìn bẹ́ẹ̀ náà wá Nàìjíríà gbogbo ìlú náà lọ kí lọ́ máa ń ṣe wọ́n wọn central bank gbogbo owó níbẹ̀ wọ́n kó ẹlẹ́ẹ̀kejì wọ́n wá lọ sí gbogbo ibi tẹ́ ti ń wa epo wọ́n wá bẹ̀rẹ̀ sí máa wa epo yín má jẹ́ kí àwọn ará tó bá wà akẹ́ràn wa tún àwọn wa ṣe a gbìyànjú jọmọ́ ká ṣe àdúrà nígbà táwọn àlejò wá bá lórí sọ̀rọ̀ bá àlùwẹ̀ sẹ́là wọ́n ní kò sí nǹkan nílé gbogbo olórí ayé wọ́n ní kò tó ń jẹ àwa lẹ́ni awogá a ti máa pàfà à débi ò bá sì pa ọlọ́run ò tí ì ní kí tó ná ẹ pé nínú pé yọ ni pé táwọn àsìkò kan wà kó jẹ kó àwọn àsìkò ebi apá ẹ wàá délé ó mú kí ló wà kan wàá tún padà sí wà boro dé gbọ́rọ̀ òtún nírì nǹkan mú wálé àhásíbà náàtù àyútùrọ̀kù àyàkúlù na wàhùn náà yùtàdùn ẹrù pé kan máa sọ pé ànímọ́ni ah, ànímọ́ni àdánwò ní báyìí ni àwọn tó lọ yan lọ́n jọ wọn wò gidi mo bọ́lọ̀ ń dúró tó ni èèyàn fẹ́ ṣe tọ́lọ̀ ni ní fake friends àwọn ọ̀rẹ́ tó rí ìrìlọ́nà máa ń ní ọ̀rẹ́ gbàṣòro bá kọ́nà kó ṣe àlùwà nígbà tó ní kò sí nǹkan kan ànábì sọ́nà máa lè ọ̀sẹ́lá bá ní aláhùnmá ìrí ọlọ́wọ́n bá mi ìní àlùkà mi fàdùlíkà mo bẹ náà bá rẹ fún orí rẹ wàràhìmájíkà mo bẹ ìwọ náà bá ní kí ọlá fún ìkẹ́ rẹ fa iná láyà lè kùhùmá ìlà àjà kò tó lágbára lórí nǹkan méjèèjì yí àyàfi wọ bá ní kí wàjí abishatin masriyatin wọ́n bá gbé ewúrẹ́ wá tí wọ́n ti sun tí wọ́n ti pa wọ́n ti sun wọ́n ti prepare ẹ̀rí tí ọlọ́wọ́ ọba ọba tí máa ń ṣe nǹkan tán ni kọ́ wá gbé ewúrẹ́ wá ilé tán ti ní òsì nǹkan kan kò sí kí lọ́fẹ́ fi dáná kò sí májí ṣùgbọ́n wọ́n ti ṣe súyà ìwà nígbà gbèdé wàkọ̀ jàmáà lè àbúyá àfihì ànábì sọ́lọ̀ tọ́lá bá fáwọn àlejò ẹ̀ wọ́n jẹ wọ́n mu ànábì bá sọ wípé haada fadluhu a eléyìí kí ni tànábì sọ tọrọ ikọ́ mélòó nǹkan méjì ní fadulika wà rahmatika mo tọrọ fadulu oore àjẹjẹtán mo dẹ̀ tọrọ ìkẹ́ ànábì wá ní orí àjẹjẹtán léléyìí o wà nàntẹ́zìrò rahmatahu ní àti wà ń retí oore ọlọ́wọ́n ìyẹn ni àánú ẹ̀ kọ́nà má tẹ̀sí àánú wa tàbá fẹ́ sí nàìjíríà dá a máa ṣe àdúrà nínú tá a máa mójútó àwọn kàá ìrọ̀lọ́ àwọn nǹkan tó náà ń gbéga káwa náà gbéga nínú ẹ̀mí ẹ̀mí a máa ń dáàbòbò ẹ̀mí ni kò bá jẹ́ ni ẹ tí ò ṣe lẹ́sìn ẹ kò bá jẹ́ ni ẹ tí ò ṣe tíráìbù ẹ o gbọ́dọ̀ pọ́n ẹ̀mí lé ọlọ́wọ́n bá pọ́n ẹ̀mí lé ó pọ́n màá nọ́bí ádámọ̀ lé ẹni tó bá pa ẹ̀mí kan náà ló dà gẹ́gẹ́ bí ẹni tó pa gbogbo ọmọ ẹ̀dẹ́ ìrànlápapọ̀ ni bákan náà àròjọ ìlànà wàrọ̀sùn rèé kágbìyànjú láti padà síbi kí lọ́nà wí kí lànà bí wí nígbà wọn bẹ̀rẹ̀ protest ìwọ mùsùlùmí mélòó ló ti rẹ pé kí ni ìdájọ́ Islam lórí ẹ̀ bó ti ẹ̀jẹ̀ para àwọn àfa kan tó jẹ́ wípé gbogbo wọn náà lọ ní òsín tó burú bíi protest ṣùgbọ́n gbà tó ń ṣe kò sẹ́ni tó lọ bẹ̀ nu wọn kò sí sẹ́ni tó rọmọ ẹ̀ lọ bẹ̀ nu wọn oníkálukú lìkì mọ́lẹ̀ ń gbádùn ẹ wá ṣe fásiwá tó ń ṣe sábà ìbànújẹ́ àgbogbo wa lọ́nà ọba máa bí wá kọ́nà ọba kó ṣe àánú wa ká padà síbi kí lọ́lọ́run sọ kí lànà bí sọ ẹ rí ẹ má máa jẹ́ kí emotion kó borí ìmọ̀ wa tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ emotion ah ẹ̀rí pé wọ́n ti ṣe kinní kan ni ẹ̀rí bọ́n ṣe fìyà jẹ wá ni ah àgbọ́dọ̀ gbé yẹn síwájú jọ mọ́ ah tó bá sọ pé wọ́n fìyà jẹ tó tún ṣe sùúrù pẹ̀lú ẹ̀ wọ́n tún fi kún yà ẹni àjọmọ́ àti ìyáwá ó ti lékún kọ́nà ọba kó náà wà ń bẹ̀ ni ìyáwá ti ṣe kí ni ó ti lékún ẹ̀ mọ́yé bí àrùn ìdán ti sun ni ṣé gọ́ọ̀nà Lagos state ló máa wá fi owó kún owó mọ́tò àwọn kan sì ń tọ́jọ́ owó ń bí pé fifty naira láti kọ̀ tó ní ọ̀sẹ̀ lẹ́sìrẹ́sì ẹ̀ mọ́yé tẹ́ dáńfó ni ọmọ Fáṣọlá ló ń ní dáńfó ṣé kò sínú ìjọmọ́ wa mi tó dáńfó ni a ṣe bẹ̀rẹ̀ ni táàbà ti gbọ́rọ̀ tó lóun lẹ́nu táàbà tún wá tètè padà tètè padà tó tún yẹn ń bẹ tọ́ tí wọ́n tí wọ́n bọ̀ báàdì ní ikọ̀ tún yẹ àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n lè dé bí títì tí fájà yẹn wọ́n lè dé bí títì slọ́ọ̀tì tó wà kọ̀ tún yẹn náà àwọn tó ń ṣiṣẹ́ bẹ̀ ọ̀kéré rárá wọ́n sì tó wọ́n lè dé bẹ́ẹ̀ àwọn èèyàn ti wà unemployed àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ mọ́ àwọn èèyàn kan sì owó tọ́lọ yámbàjì lọ fi ń ṣe business wọ́n ti wo kó gbèsè tán ní bọ́ńbẹ̀ títí láíláí tí èèyàn yẹn bá jẹ́ ẹ̀gbọ́n ti àbá burú ẹ̀ báwo ló ṣe fẹ́ sí àbí kí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí wọn náà kọ́nà ọba kó láwàá a gbọ́dọ̀ gbọ́rọ̀ sọ́nà lẹ́nu ká gbọ́rọ̀ sí ànọ́bì lẹ́nu nínú tó tẹ̀lé ká máa gbọ́rọ̀ sáwọn olórí lẹ́nu ànọ́bì ní kódà tí wọ́n bá mú kí báyìí tí wọ́n fi ń bù ẹ́ lẹ́yìn báyìí wàá tún ṣe kí ni wàá tún máa ṣe yẹ ẹ̀sà fún wọn ni tó bá lò ní gbà à ìyá ló fi ń ṣeré àtàrọ̀ ọ̀hún fi máa bẹ ìnáná ẹ̀jẹ̀ a máa ṣàánú wa ìrẹ̀hámù máa fi árùbì ìrẹ̀hámù kò máa fi sàmà ànọ́bì ni ẹ máa ṣàánú àwọn tó wà lórí ilẹ̀ kẹ́ bá lè ráàánú àtòkè gbà àwọn ọmọlẹ́yìn ẹ jẹ́ ká máa fi ẹ kò yí sí ẹjẹ́ ká ṣe wọ́n jẹ́jẹ́ àwọn ẹni yìí iṣẹ́ kékeré kan náà ń ṣe fún wa ṣùgbọ́n àti mọ́lì àti téèyàn bá tètè àsìkò tí òsìjọba ní òru kẹrí ìta ní kò sí ìfìjẹ́bẹ̀ tó kò sọ́dọ̀ pamọ́ báyìí kọ́dọ̀ ń ṣàánú wa gbogbo police station ni wọ́n ti wó ìgbà yẹn la máa mọ̀ pé àwọn people yẹn gan kọ́ ni problem àwa ni problem security tá à ní tẹ́lẹ̀ ìwọ̀nba tó wà á tún wó ìjọba ti láwọn máa ṣe gbọ́ máa ṣàwó gbọ́ ẹ̀mọ̀ pé ní ìwà ní ta ti bàjẹ́ yẹn mẹ́wàá lélẹ̀ kò lè bọ́ sípò mọ́ àyàfi tọ́nà bá lóun dé pẹ̀lú àánú ẹ̀ kọ́nà má ṣẹ̀ṣẹ̀ àánú wa ẹlẹ́ẹ̀kì yìí tó tẹ̀lé ẹ jẹ́ ká máa ṣe àdúrà fáwọn olórí ká máa ṣe pé fún wọn ká máa ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ ká máa wo bó ṣe ń dùn wá bó ṣe ń bà wá ká fi rí àtọ́nà kó wa nínú ẹ̀ ká máa gbára lọ́dọ̀ ká mẹ́gbẹ́gbẹ́ tó lè là wá nínú ìṣòro kama náà ká máa ní ìgbàgbọ́ nípa gbogbo nǹkan pátápátá ọwọ́ ọlọ́run bá ló wà eléyìí tó a ó ti wà ní kádàrá ọlọ́run àrọ́gbọ́n dá sí ọlọ́run sì fi kàn wá kárí tàtà rẹ̀ kẹ́kọ̀ọ́ kárí yí padà kọ́nà wa ápùlùkọ́ ni hádà astaghfirullah وعلى آله وأصحابه أجمعين. Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today is the solution to what we are facing at present in Nigeria and the world at large. We have seen what happened as a result of our disobedience to Allah, our disobedience to Prophet Muhammad sallallahu alayhi wa sallam, and our disobedience to the leaders. Allah subhanahu wa ta'ala said, Ya you alladhina amanu, O you believers, ati'u Allah wa ati'u Rasula wa ulil amri minkum. Obey Allah and obey the messenger and obey the people at the end of affairs. Obey your leaders. فَإِنْ تَنَزَعْتُمْ فِي شَيْءٍ Whenever there is disputes among you and your leaders, فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَإِلَى الرَّسُولِ Return to Allah and return to the Prophet. Allah subhanahu wa ta'ala is perfect. And prophet Ma'sum is protected from mistakes. Even whenever the prophet made a mistake, Allah subhanahu wa ta'ala would immediately correct his mistake. That is why the Prophet Sallallahu Alaihi Wasallam said, "Taraktukum ala nahdati bayda." I have left you on a very plain ground. Layluha kanahariha. The last, the night of that of that ground is like its day. La yazigu anha illa halik. No one will be misled from that path in which I, on which I have left you, except the one that is destroyed. So because we have left the guidance of Allah, we have left the guidance of Prophet Muhammad sallallahu alaihi wasallam, and we have left the instructions of the leaders. That is why we find ourselves in this situation. When we look at the leaders, they even permitted people. We have said that protest is not acceptable in Islam. Even though we have some scholars that will tell you that it is acceptable, they are on error If it is acceptable or not, what happens now, the reality can tell us, can tell us that this thing that people have indulged in is error. That is why whatever is built upon error will never yield positive results. Kullu ma buniya ala batil batil. Whatever is built on error will never give us good results. We have disobeyed Allah and the messenger and the people at the ends of affairs. They even tell people to do peaceful protests But we have seen the result of this process. People have turned it to looting. They have turned it to killing. And this is the result. And we have said the reason for our problem in Nigeria today can be summarized into three to four. The first thing, as Golomo, is injustice. Every average Nigerian is unjust. Unjust to himself, unjust to his fellows, and unjust to Allah, the Creator. That is the one problem we are having. If we want to have solution in Nigeria, we must re we must remove injustice in our court system injustice in our laws in our judiciary injustice in our lawmaking injustice in our execution of law as well in our daily day-to-day -day life we must remove injustice when people are selling they are buying they are unjust the seller is ready to cheat the buyers while the buyers are also ready to cheat the sellers you will see that some people when they enter board They are praying that Allah subhanahu wa ta'ala should make the conductor to forget to collect the money. Why the conductor, when you have balance with him, he would always pray that some of the passengers should forget to collect their balance. So these are part of injustice. When we look at our security agencies, most of them are not just. When we look at the landlord, most of them are not just. When you look at the tenant, a tenant that is ready, that when I'm giving a quick notice, I must Use another six months before I left. As a Muslim, when your landlord give you a quick notice, try as much as possible, even the month that you are living, try to pay the rent. It is not right for you to go with that rent. A landlord that is commit, collecting commission agreement from the tenant, it is an act of injustice because you cannot justify that money you are collecting. As a landlord, you are not the caretaker, you are not the agent, uh, the agent, you are not a lawyer. Then you are still collecting commission from people without receipt. For what purpose? When you say you want to collect agency, what is the meaning of that money? So as a deliver, when people want to take house from you, you take the number of months that is com that are convenient for people. That is when you are seen to be just. So injustice are filled every place. So that is one of the problem we are having. Then the other thing is fake news. Allah subhanahu wa ta'ala said in Surah Al-Hujurat, In ja'akum fasikum binaba'in fatabayyanu. Whenever people brought a news to you, try to affirm, try to confirm the truthfulness of that, of that news before you carry it to other people. You can see on social media today, when someone sees a news, he will press comment, he will comment, he will share, he will like. By doing that, you are not doing good to the people. Because you are spreading evil. while Wala tufidu fil ardi ba'da islahiha. After Allah made Nigeria to be good, don't destroy it. You can see some people who are trying to destroy the built roads. Most of these roads, our leaders don't like these roads because they travel with their helicopter, they travel with their uh, with their plane. Even when they want to travel by land, they will stop you from passing. So they will go on their own. And this is all another part of injustice that we are doing. So we pray to Allah to guide us. Part of it is fake news. Then part of it is hate speech. Allah said, "Why وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ Woe unto people that say evil about others in their presence or in their absence. When you look at the way people address leaders today, it is not good in any way. You don't abuse the leader. You don't rain a curse upon the leader. But the Imam Al-Ahmad, the Rahimahullah said, if, I, if I'm very sure that I have a supplication that when I say it, Allah is going to accept it. I'm going to make it for the leaders. لأن صلاح القائل صلاح للعباد والبلاد because if Allah will accept my prayer upon the leader, Allah is going to make it good to transcend to the good, to the to ibad, to the worshippers and the city. So when the leaders are good, other people will be good. So we have to pray for our leaders. And in summary, we have mentioned some of the things that we need in Nigeria. Part of it is at-tawbah. We must repent from our shortcomings, from our sins. Allah subhanahu wa ta'ala always punish people whenever they sin in order for them to repent unto Allah. Allah loves Nigeria. Allah loves the people of Nigeria. That is why he's doing this to us so that we can reflect, we can think, and go back to Allah. Part of it is a dua to always make supplication. We should never lose hope in the rahmah, in the mercy of Allah subhanahu wa ta'ala. Part of what we should do is that the followers, we should always obey our leaders. We should obey them. Ma'alam ya'amuru bil ma'siyah. As long as they don't command us to do evil. Because the Prophet sallallahu alaihi wasallam said, لا طاعة للخالق للمخلوق في معصية الخالق. There is no obedience to a, crea to a creation in what involves sin to the creator. So when a leader commands you not to pray for that, they command you not to pray for that, you must pray. They said you should not go to the mosque. When you see that there is people in that, you pray in your house. When they tell you to do fornication, you don't do, even when they force you to do that. But when they command you, look at for instance, they said people should stay at home, coffee, and that is the genesis of the problem. They said there is coffee and people refuse to obey. That is why we have this problem that we are having today. If people had obeyed the government that there is curfew and everyone stay at home, most of what happened wouldn't have happened. That is why we need to always obey the leaders. The leaders are very important. When we have a country where there is no leader, there will be a lot of problems that we will not be able to control. So we pray to Allah subhanahu wa ta'ala to be our guide. We pray to Allah to rectify the affairs of all Nigerians. Those people who lost their, lost their soul and their loved ones, we pray to Allah subhanahu wa ta'ala to be with them. I will pray to Allah to guide our leaders aright so that we can have a better nation and we can have better people who are people of Nigeria and the world at large. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kumu li salatikum.